ẹ̀yin ṣàìsàn burúkú olódùmarè ti ń ká àìsàn kòrónà lẹ̀ olówó olódùmarè abáwa kálẹ̀ tán káàkiri àgbáláyé a ní lùgbàdì àìsàn. àìsàn burúkú ò ní ṣe bí wa kò ní ṣe wá. gbogbo wa náà láti ṣọ́ra láti ṣọ́ra ṣe gbogbo àìsàn kòrónà tó wá sílé ayé yìí òtítọ́ ọbẹ̀ ni ẹ̀ṣẹ̀ ló fà á ìfẹ́kùfẹ́ ayé tó le tá a mú le tó jẹ́ pé ọlọ́run gan ò dálé àwa náà la mú le ọlọ́run olódùmarè ló jẹ́ ká ṣàìsàn burúkú o gbogbo tí mo wí ní àràárọ̀ mọ́ o gbogbo nǹkan tí mo wí ní àràárọ̀ mọ́ o gbogbo nǹkan tí mo wílé ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo àṣẹ tí mo múlẹ̀ ní gbogbo àṣẹ náà ló máa lọ́lẹ̀ o tómi bá balẹ̀ báyìí ó máa ń nípa o ẹ máa ní ipa sí rere láyé o tá a bá domi sórí ilẹ̀ ló ń pọ̀ o gbogbo tí mo wí báyìí ara rọ̀ mọ́ o ó ti rí bẹ́ẹ̀ o ẹ bá mi sọ pé ó ti rí bẹ́ẹ̀ ẹ bá mi sọ pé ó ti ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin orí adé tó wà bí ẹ bá mi sọ pé ó ti rí bẹ́ẹ̀ gbogbo orí adé tó wà bí ẹ ló ti ṣe bẹ́ẹ̀ ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà tó wà bí ẹ bá mi ló ti rí bẹ́ẹ̀ ẹ ló ti ṣe bẹ́ẹ̀ ẹ ló ti ṣe bẹ́ẹ̀ ẹ wọ àdúrà ìmúra kẹ wọ gbogbo ara yìí ẹ fi wọ gbogbo ara yìí ẹ ló ti rí bẹ́ẹ̀ ẹ ló ti ṣe bẹ́ẹ̀ ẹ ló ti ṣe bẹ́ẹ̀ mọ́ mi. balẹ̀ ó dàṣẹ àṣẹ bù ú. ó lè bá mi ṣe pé ti ṣe é ṣe. ẹ̀yẹ́ ti ṣe é ṣe. ẹ̀ṣọ́ pé ti ṣe é ṣe. a máa ṣe é ṣe fún gbogbo wa o. a kó ẹgbẹ́ akú ẹ dúró hope alive wọ́n ní ẹ̀bùn fún àwọn olóyè àtàwọn olóòtọ́kọ́ ẹ̀yin táwọn aláàárín ẹ kúrò ẹ kúrò bàbá jáde Yínká Sayao wait Yorùbá dìbò wait tọ́kì fúnjà wait Àṣàbí wait yes you can get. ti sọ fún yín gbogbo ètò yìí ẹ̀ máa ń wò lórí ẹ̀rọ ayélujára ẹ̀ máa ń wò lórí ẹ̀rọ ayélujára at ọlọ́tọ̀ festival ọmọlára.